الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وكان هو إليك الإسلام تفواصل كل ما وايد láàrin mùsùlùmí sí mùsùlùmí iná là ń pè ní bẹ́yọ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́yọ̀ ọ̀sẹ̀lẹ̀ iná ní kẹ́yìn tẹ́ lówó fẹ́ ra èrè oko lọ́dọ̀ ẹni tí ọba ta fún mi ìbá jagbẹ ìbá má jagbẹ lórí pé àsìkò tẹ́ gba èrè oko yá sí iná ìgbà tí èrè oko bá jáde ṣùgbọ́n ìjọsọ àsọkúnná pípé èrè oko dẹ́gbà yẹn yóò jẹ iye báyìí ní ìgbà báyìí iye báyìí yóò jẹ sùn wọn ilé ìtòsí pé kò ní yẹ ó sì jẹ sùn wọn tó yé kíkà sọ pé wọn gba àpò àgbàdo ọgọ́rùn-ún tó bá ti di oṣù báyìí báyìí àgbàdo ọgọ́rùn-ún àpò kọ̀ọ̀kan dáàmú àwọn àádọ́ta kilograms àjẹ́ ike wọ́n ti rà á sílẹ̀ kíkẹ́ máa gbà tó bá di oṣù eléyìí tó jẹ́ oṣù kẹrin Rabi'ul Akhir ẹni màá gbà lọ́jọ́ báyìí islam faramọ́ ó sì rí i pé irú òwò yìí ó sáǹfààní púpọ̀ pàápàá jùlọ fáwọn àgbẹ̀ nígbà táwọn àgbẹ̀ tó máa fẹ́ káfó kì í sábà sòwò lọ́wọ́ àgbẹ̀ tó nílẹ̀ tó lè kọ́ tó lè fi nǹkan sí olówó tó lè fi kọ́lẹ̀ olówó tó fi lè gba lágbàrú olówó tó fi lè sínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n sẹ́yìn bá wá tó sọ pé fẹ́ ra nǹkan kan nínú èrè oko lọ́dọ̀ rẹ̀ láti sin lọ. owó sẹ́yìn fi sílẹ̀ wọ́n láǹfààní láti fi ṣiṣẹ́ nígbà tí èrè bá jáde yóò fún yín ní nǹkan sẹ́yìn rà yóò tún wá ṣiṣẹ́ púpọ̀ náà láti ṣàtúnṣe lówó. tọ́kẹ́ kó ṣe é pé ọjà tẹ́yìn fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ nìkan ẹ̀dínwó gidigidi lẹ fẹ́ rà tí iye tó ṣe é ṣe ká tó wọn máa tà á lásìkò kórè bá tó ìwọ́jú ló dé tó náà gbowó kó fi ṣiṣẹ́ fúnra rẹ̀ láti sùn ìrànlọ́wọ́ ni rírà tẹ rà jẹ́ fún náà torí pé owó tí ń lò tó fi dáko fẹ́ẹ́ tó tí èrè kó bá jáde tó fún yín dín tó tún jèrè eléyìí yàtọ̀ sí nǹkan tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbẹ̀ àtàwọn kan lówó lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan táwọn àgbẹ̀ máa ń ṣe ni pé wọ́n sọ pé kẹ́yí àwọn lówó owó tó ṣe wípé àwọn ó lò láti fi dáko tó bá dásìkò kórè tí èrè àwọn bá ti kọ́kọ́ jáde ẹ̀yìn làwọn kọ́kọ́ tà fún lọ́nà tó ṣe pé àwọn ọ̀tà fún yín ní ọ̀nà tó fi rọ́jú àwọn ò fi dí owó tẹ yá wọn ẹ má yá rẹ láti pìlẹ̀ ní kẹ́ ẹ ti sọ wípé ẹ ra èrè oko èrè oko orú èwo lẹ́sìn rà èyí tó ṣe ń wọ́n tó ní bí kọ́nù kọ́ èsì tó bá sọ pé ẹ ra eléyìí rọrùn púpọ̀ kéṣe bí ká sọ pé ẹra sùn ọwọ́ ọgọ́rùn ọwọ́ kọ̀ọ̀kan yóò máa jẹ́ ọgọ́fà èso nígbà tí ẹ bá sọ pé èso ọwọ́ ọgọ́rùn lẹ́ra bóòlù sùn náà yóò fi tóbi tó ó tọ́mọ̀ kéṣe kéṣe kéṣe ìtàtà rodo lẹ́ra àwọn nǹkan tó ṣe kó ṣe ń wọ̀n tí ò ní níṣojú nínú tá a sì máa ṣòkò tó lè jáde tó jẹ́ pé oní ò lè sá padà fún yín tí ò ní bí aáwọ̀ láàrin yín àtẹni tó gbowó lọ́dọ̀ yín. òfin yìí kọ̀ wá sọ pé àgbẹ̀nìkan lẹ́lẹ́ rárú ọjà bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó lè jágbẹ̀ ó sì lè jẹ́ pé kì í sáyẹ̀ àmọ́ mo máa bí ó ti bá yín kó ẹni tẹ́ ra yẹn wá láì jẹ́ kọjá lé rẹ̀ nígbà tásìkò bá tó ẹ lè rà lọ́dọ̀ náà eléyìí túmọ̀ sí wípé lẹ́yìn ọ̀sẹ̀lẹ́m olùwàsílẹ̀tọ̀ táwa lè ṣe bẹ́ẹ̀ nínú káràkátà mi ọ̀tọ̀ ọ̀ láti rajà lẹ̀ lọ́dọ̀ ẹni tí ọ̀lọ́jà ike yóò bá wa kó ọjà wa nígbà báyìí láti fi sanwó fún ọ̀tọ̀ nítorí pé tá bá sanwó fún un tí kì í bá ti ṣe eléyìí tó ní ṣe pẹ̀lú kó báyìí ó súnmọ́ lọ́jọ́ pé ó jẹ owó rẹ̀ lájẹ pé ó súnmọ́ lọ́jọ́ pé ó dá wàhálà lẹ̀ ó sì pé agbára yín ò ní ká owó wọnú èyí ọjà àárí báwo làwùjọ mi yẹn ti fẹ́ tòrò ìwọ́n táwọn àgbẹ̀ ó ṣeé ṣe kí nǹkan dé sí èrè oko náà ó ná ọmọláyè kó fún un tẹ sọ tó bá kúnná yóò kó nígbà míì tí ò bá jẹ́ rere tí ò bá jẹ́ gbà kórè tọdún yìí yóò kó wa nígbà kórè tọdún mi. a sì mọ̀ pé irú òwò báyìí wọ́n bẹ nínú òwò tí máa ń wáyé pàápàá jùlọ láàrin àwọn ẹni tó lówó àtàwọn ẹni tí ń gbin ẹ̀wà sóyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n láwọn tí máa ń ṣe tiwọn wọn náà lè ta ta àti rí ṣáájú yíyá ni wọ́n yàwó wọ́n á pe àwọn òfin ọjà àwọn máa fi di fún wa ọ̀pọ̀lọpọ̀ ló ti gba owó lẹ́yìn bí ọdún mẹ́ta mẹ́rin kò tí ì kọjá sí pẹ́ẹ́lí tí ọ̀yáwó lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tó ṣẹ̀rí ọ̀farama owó lọ ya owó lọ gbà padà àmọ́ tó bá ń gbé ìwọ́ ti sọ pé èrè oko ni ó ti rà láti àpò sára báwo ni àpò kọ̀ọ̀kan máa wúwo tó tó sì ń bẹ́ nù kan tó ti fi tásìkò islam kan lórí ká láti lásán ọkàrí gbogbo nǹkan nínú ìgbésí ayé wa àfi tó bá jẹ́ pé àwọn ò farabalẹ̀ láti kọ́ mà nípa rẹ̀ pẹ̀lú akótópọ̀ fẹ̀sìn ayé wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.